yorùbá bò wọ́n ní ìgbà láṣọ ìgbà lẹ̀wù gbogbo ohun tá a bá fi òní ṣe ọ̀rọ̀ ọ̀tàn ni tó bá dọ̀la ọ̀rọ̀ mọ̀ràn mi tòní mm, gbogbo ohun tá a bá ń ṣe lónìí ajá máa kíyèsí nítorí wípé àṣẹlẹ̀ òun náà ni àbọ̀ wá bá gbogbo ohun tá a bá ń ṣe lónìí ẹja máa kíyèsí yálà kó ṣe àkóbá fún èèyàn ní ọjọ́ ọ̀la nípa orúkọ èèyàn tàbí kó tú ìní àti ọ̀la ẹni ṣe dídè tí mo sọ pé ìgbà òun láṣọ ìgbà òun lẹ̀wò báwo lo ṣe ń lògbà rẹ lónìí hmm, ó ń ṣe atọ́ka sí bí ẹ̀yìn rẹ yóò ṣe rí lọ́la ọláyínká babs lórúkọ tèmi àtàbàtúbú the great abirori <laughs> ọmọ bàbá fọgá nílùú ìwé ìyíṣà mo tún kí kó àmójúbà àkọ̀tún ètò kájọsọ kájọsọ lójú amóhùnmáwòrán orísun Eh, fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wo ètò yìí fúngbà àkọ́kọ́ àwọn amúlùdùn lọ́kan-ò-jọ̀kan ni mò ń gbà lálejò yàtọ̀ sí àwọn amúlùdùn àwọn tó ní nǹkan kan tí wọ́n ń ṣe fúnra wọn tàbí tó ní í ṣe tí wọ́n ṣàfi ń dáa tán fi ń tú àwùjọ wa ṣe lọ́lọ́kan-ò-jọ̀kan ni mò ń gbà ní àlejò lórí ètò tòní ẹni tí mo gbà lálejò ẹ má tí jẹ́ kí n ṣàfihàn wọn ká lọ sókè lọ́nà ká fẹ́ sàràjò tá a bá lọ tá a bá padà dé ẹ mọ̀ ta ni àlejò mi lórí ètò ètò Káyọ̀sọ́ ó ti bẹ̀rẹ̀ mò ń bọ̀. ètò Kájọsọ ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín Ọláyímíkà Bàbá Àtàbàtúbú the great abẹ́rẹ́ orin ọmọ bàbá Fúga nílùú Ìwòyè Ìjẹ̀ṣà gangan hmm, nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yẹ ń sọ délé <laughs> ẹni tí mo gbà lálejò tòní hmm, tẹ bá ti bi ojú wọn wò ẹ kọ́kọ́ máa wò pé ẹjọ́ sí ọmọ Nàìjíríà rẹ ni àbọ̀mọ India <laughs> ṣùgbọ́n ọmọ Yorùbá àtàtà ni wọ́n Ara lóyin olúwaṣeun tọpẹ́ tó ń jẹ́ ògbóǹtagì òṣèré orí ìtàgé láti rojú yẹn tó ń tanná ẹ mọ̀ káàbọ̀ sórí ètò yìí. <laughs> ẹ ṣe gan-an. ẹ̀rín òjọ kọ ó lọ <laughs> ẹ̀rín náà ni ṣé ẹ tan mọ́ wọn ní orílẹ̀-èdè India ni. dáa pé ó fẹ́ jọ bẹ́ẹ̀. àbí mọ́mí travel lọ sí India. wọn ò tí ì jẹ́wọ́ wọn lè ṣe máa padà sórí <laughs> nǹkan tẹ́mi ń wò yìí àbí bí àwọn ìnàdẹ́ mi ò àtọ̀mí iná òun náà. bó o ní ṣe dáadáa ní ṣọ́kọ̀ òjẹ̀pọ̀ ohun tí mo fẹ́ ká tàn náà wò lónìí lílo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní ọ̀nà tó tọ́ sáà tá a wáyé ní àwọn àkókò tá a wáyé a rí i pé ipa tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa àwọn uh, platforms tó wà lórí ẹ̀ láwọn social media wọ̀nyí bíi tiktok bẹ́ẹ̀ instagram facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipa tó ń kó ní society báyìí nípa ṣíṣe àfihàn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kákàkiri hmm, ṣùgbọ́n àwọn kan lò lọ́nà tí ò tọ́ àwọn kan lò lọ́nà tó tọ́ so lílo àwọn platforms yìí pẹ̀lú ó ní ṣe pẹ̀lú àwùjọ tá a wà a lè fi tú àwùjọ wa ṣe a lè fi bà àwùjọ wa jẹ́ ẹ òun ni mo fẹ́ ká tanná wò ẹ̀yin tẹ́ wá jẹ́ òṣèré orí ìtàgé tí ọ̀pọ̀lọpọ̀ ń fi yín wà wò kọ́ ṣe láṣẹ ń wò pé ọ̀nà wo là ń gbà á lò àwọn kan lò dáadáa àwọn kan lò lọ́rùn tí ó tọ́ kí lójú ìwòye yín sí nǹkan tí mò ń sọ yìí. Hmm, ẹ ṣe olóòtú ọ̀rọ̀ lẹ ti sọ̀kalẹ̀ ìbáyìí. ó ga o n <laughs> ah, káyàn lára o. Eh, ṣé mo pé àsìkò tá a wà yìí ìwọ tó bá ti sí lórí afẹ́fẹ́ ò tí mọ̀kàn tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni o ò tí mọ̀kàn tó ń lọ láwùjọ ó ń pa àwọn kan ní Gen Z àwọn olóúnjẹ Gen Z àwọn àwọn ọmọ tó bí bí twenty years ago bí twenty ogún ọdún sẹ́yìn ṣẹ̀rẹ́ àwọn ọmọ yẹn gangan ló mọ bó ṣe ń lo irú nǹkan báyìí bẹ́ẹ̀ ni lọ́nà tó tọ́ lọ́nà tó tọ́ tó ń pa owó nídìí ẹ̀ tó ń rí owó gidi. Hmm. mi dẹ̀ rò pé èmi inú wọn o ìṣebọ́ ṣe ń lò hmm. Hmm. ó lágbára o tí wọ́n bá bọ́ sórí tiktok oríṣiríṣi kan là ń rí bẹ́ẹ̀ àwọn náà ṣe tiktok ṣùgbọ́n tá a bá ṣe ẹ̀rù máa ń bà wá gbà pé kí ló dé ṣé àwọn ẹni yóò lóbi ni wọn lẹ́bi ni ṣó ti ní orí instagram ṣẹ̀pẹ́ Instagram wà fún kéèyàn ta ọjà ẹ̀ ta ojú ẹ̀ iṣẹ́ tó bá ń ṣe ta ojú ẹ̀ kéèyàn polówó iṣẹ́ tó ń ṣe polówó iṣẹ́ tó ń ṣe hmm, ní Instagram àbí bẹ́ẹ̀ ni pè ní content àwọn kan tó ń ṣe kan èèyàn fi síbẹ̀ láti máa fi polówó ara so that àwọn tó fẹ́ gbà ẹ́ tó fẹ́ lù ẹ́ láti lè sanwó fún ẹ fún talent tó ní Mm. wọ́n lè discover ẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n nísìn tá a bá wò ó sìn ṣe rí àwọn tó ń lo Instagram sìn kò jọ bíjà bí nkankan. ibi tí mò ń bọ̀ gangan ibẹ̀lẹ̀ ti mẹ́nu lé yẹn now ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tẹ́yìn náà jẹ́ obìnrin àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí tó yẹ pé bí ìjà bí ká búra ẹni ká gbéra ẹni ṣépè àti láwọn tó ń gbé ọmọ wọn ọmọ tí ò tí ì dẹ́ṣẹ̀ tí ò tí ì mọ nǹkan kan tó ń gbé ọmọ tuntun ṣépè lórí ìkànnì yìí náà ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ni ẹ rò pé ó lè a lè fi dẹ́kun irú ìwà ìbàjẹ́ yìí ìwà ìdójútì kí lẹ rò lè ṣe ah olóòtú ìbéèrè tẹ béèrè yẹn ó ní agbára gan-an. Hmm, kí nǹkan lè dáa náà ni. ṣe é rí kan tó wà nílẹ̀ yìí àfi tíjọba bá dá sí ló kù bí wọ́n tó bá bẹ̀rẹ̀ sí í ṣe òfin pé ẹni tó bá ṣe báyìí lórí afẹ́fẹ́ wọ́n á pè fẹ́jọ́ fún ìjìyà báyìí ló wà fún. bóyá ẹni tó bá ṣe báyìí lórí afẹ́fẹ́ bóyá blackmail ẹtì ẹtì understand or slander èèyàn bí a bí a fine ni àbí imprisonment kọ̀ọ̀kan ní ẹ̀ṣà bí a gbogbo ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ yẹn á tún bẹ́tà sí. mo mo mo sọ ní orí ètò kan láìpẹ́ yìí ṣùgbọ́n ẹni tá a jọ sọ̀rọ̀ àwọn náà gbìyànjú gan wọn àti ìgbẹ́jìn tó bí mo ṣe fẹ́ inú dúpẹ́ ẹ̀yin náà jẹ́ òṣèré orí ìtàgé ní nǹkan bíi ọgbọ̀n ọdún ogójì ọdún sẹ́yìn àwọn obìnrin àtàwọn ọkùnrin tó jẹ́ àwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ yìí ó ní bí wọ́n ṣe fi í lẹ̀ ó ní ìlànà à ń tẹ̀lé tó jẹ́ wípé jẹ́ kí àwa tá a dàgbà sínú iṣẹ́ yìí ká máa rí ẹ̀kọ́ kọ́ lára àwọn tó yẹ pé n tí wọ́n gbogbo fíìmù tó ń ṣe gbogbo sinimá tó ń ṣe wọ́n fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni mm. tó yẹ pé àwọn náà lè máa rò pé mo fẹ́ dàbí bàbá lérè pàì mọ́ mo mm. fẹ́ dàbí ẹlẹ́mọ̀ṣọ́ mo fẹ́ dàbí lágbára mo fẹ́ dàbí bàbá lálùdé mo fẹ́ dàbí màmá rainbow mo fẹ́ dàbí ìyá àwẹ̀rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọgún ọdún síbi tá a wà yìí pẹ̀lú ọ̀nà tí ẹ̀yin àwa tí àkókò èdè bá tá a bá fi máa rí ogún ọdún síbi tá a wà iṣẹ́ rò pé ọmọlúwàbí sì lè kù nínú iṣẹ́ yìí <laughs> pẹ̀lú ọ̀nà tí à ń gbà lo. ṣé ẹ rò pé láyé gbogbo bàbá wa gbà yẹn ojú ò ti là ṣùgbọ́n nísìn ojú ti là gan nísìn gbogbo wa ti wà lórí afẹ́fẹ́ àti ń tẹ sórí WhatsApp a bọ́ sórí TikTok a Instagram so ojú ìgbà yẹn ó ti là ń sìn ayọ̀ sí ń lo fóònù tó yàtọ̀ sí ìgbà yẹn. lórí lórí pé ojú làyè mo fẹ́ kẹ́ dáhùn ìbéèrè yìí láti ìgbà tí aláyé ti dáyé ó níbi tí ìgbọ̀nsẹ̀ máa ń gbà jáde ojú dúdú ojú ti wá là ní ìsìn kò tí ì sí ìwò míì tí ìgbọ̀nsẹ̀ ti ń jáde láti ìgbà tí aláyé ti dáyé ojú yìí ìrànnà là fi ń wò ìrànnà àṣì ń wò ní ìsìn ẹnu làá máa ń ti oúnjẹ bọ̀ bí ojú ṣe là tó àti máa gbóúnjẹ gba etí o àbí àkí oúnjẹ bàbíyà kí ló wá dé tó ń gbogbo wa yí padà tó yí dọ̀ndé ẹja bára wa sọ tọrọ ọ̀làjú ọ̀làjú ọ̀làjú ọ̀làjú. tọ́lájú bá dé náà hmm. gbogbo nǹkan máa padà yí padà ni hmm. tọ́lájú bá dé hmm. ṣẹ́gun bá sí à ń dàgbà à lo kò sóhun tó ń pé à ń lo fóònù fóònù gbà yẹn kò sí íńtánẹ́ẹ̀tì kò sí wifi kò sí dstv ṣé ní gbogbo nǹkan tí àwọn ọmọ yìí náà ń wò lórí afẹ́fẹ́ hmm. ọmọ àfi ń wùwà ṣe tọ́ba wò tán wọ́n pé ah ọ̀tẹ́lì yìí ṣe ní kò báyìí èmi náà fẹ́ ṣe ẹni tó kọrin báyìí èmi náà lè kọ́ lẹ́kẹ̀ẹ́ ṣe báyìí so kí ni ọ̀nà tá a fẹ́ fi yí owó padà. ìbéèrè lẹ̀ tún bí mi léèrè <laughs> nínú gbogbo tá à ń sọ yìí sìn ó kan àwọn kan ju àwọn kan lọ ẹ̀yin tẹ́ wá jẹ́ ìlú mọ̀ọ́ká lọ́dọ̀ tí gẹ́gẹ́ bí orúkọ tá a pè yín Olúwaṣeun Tọ́pẹ́ mi ò sọ̀rọ̀ ẹlòmíì ẹ̀yin òṣèré tíátà lẹ́yìn náà kílẹ̀yìn ok ṣé ẹ̀yin lè sọ wípé ọ̀nà tí àwọn kọ̀líìgì yín ń gbà lò kínní ṣé ẹ lè gbàdúrà kí ọmọ yín tó jẹ́ obìnrin tàbókùnrin kó máa ṣe bí irú ọmọ bẹ́ẹ̀ ó pín sọ́nà púpọ̀ o. ẹja ẹ̀ṣikáwò ó tọrọ rẹ. àwọn kan nínú wa o hmm àwọn àgbà òṣèré kan hmm. wọ́n ń lò dáadáa a dẹ̀ rí i pé wọ́n ń lò dáadáa. àwọn tí èyí ṣàgbà náà ń lò dáadáa. àwọn tó ṣàgbà náà wọ́n ń lò dáadáa. ṣùgbọ́n fún àwọn tí ò kí ń lò dáadáa. àwọn tí tó lè dàgbé bí ara wọn ò lò dáadáa ṣe é pé ẹran ara gbogbo wa a ṣe máa ń gbà nǹkan sára ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì lè rí nǹkan bínú kó ká sára ẹlòmíì lè rí nǹkan bínú kó jẹ́ pé àkàn wò pé ok a fẹ́ wà. a fẹ́ jà a fẹ́ sọ̀rọ̀ a dẹ̀wọ̀ pé ah nísìnyí social media ti di court of law ẹ pa àwọn èèyàn ń gbẹ́jọ́ wá hmm. nǹkan báyìí ṣe family mi nǹkan báyìí ṣe kinní kan kinní kan hmm. káwọn bá wọn dá sí i ṣùgbọ́n ọ̀nà tó tọ́kọ́ nìyẹn tí èèyàn bá lórí social media èèyàn lè máa project iṣẹ́ tó ń ṣe. ó dé ní. kárátà tó fẹ́ káwọn èèyàn fi mú nínú iṣẹ́. Hmm. láti ta ọjà ẹ̀ tàbí tó wà lọ́pọlọ ẹ̀ ẹlòmíì dẹ̀ lélẹ́yìí bíi kó máa fi ṣe gossip hmm. kó máa fi dájà sílẹ̀ láàrin ọ̀nà méjì mẹ́ta wọ́n sọ pé wọ́n wí pé kinní kan àwọn tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nínú wa wọ́n mọ̀ra wọn èmi ò tí ì bá wọn pàdé o ẹ̀yin ò tí ì bá wọn pa ẹ̀ẹ́nẹ̀ <laughs> <laughs> fẹ́ bá wọn pàdé ẹ sọ lórí ètò kájọ sọ pé ẹ tí ì bá wọn pàdé ẹ̀ẹ́dẹ̀ fẹ́ bá wọn pàdé. ìfẹ́ bá wọn pàdé. ẹ mọ̀ mi ì fẹ́ dá ọmọ ah, mm. bàbá rí ẹnìkan tó fẹ́ bá mm. ẹnìkejì jà fún èmi bẹ́tà kó jẹ́ pé nọ́mbà ẹnìyẹn kọ́ gẹ̀tẹ̀ ọ̀pọ̀ ẹni lórí fún un báyìí báyìí báyìí mo rí ọ̀pá mi. kó má jẹ́ nǹkan tá a máa gbé wá sí gbàgede ká máa fà á gbọ́mi sómi ò tó. nípa mi tó sọ hmm. ṣóòótọ́ ni àbí kẹ bọ́ sínú dm ẹni yẹn kẹ máa mẹ́sẹ̀jì ẹ̀ àwọn tó bá mọ àwọn tó mọ̀ láàrin ni iṣẹ́ tẹjọ́ ń ṣe tó jẹ́ àwọn àgbà wa kọ́ gbẹ́jọ́ ọ̀rọ̀ síbẹ̀ kó máa dá sí kó máa hmm. di nǹkan tó pé ọmọ máa bú wa pé ọmọ kó gu apọ̀ ọmọ kó apọ̀ yẹn kò sí kò sí kò sí kò tó dán rárá pé ìgbà kan ní mú ní búgbà ẹrú kan ní mú ní búgbà ẹrú ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rẹ fún gbogbo ojú tó ń wò wá nílé pátápátá lágbára ọlọ́run àní dìdàkudà àwọn ọmọ wa náà ní dìdàkudà látàrí ní tá à ń fowó wa rà because òbí tó fowó ra Eh, eh, fóònù fọ́mọ pé bá yóò ṣe dáadáa léwe ó lò fóònù tó yẹ pé n tó ń rí lórí fóònù yìí òun ló tún wáá fẹ́ máa ṣàkóbá fọ́mọ lágbọ́dọ̀ lọ àní fowó wàrà tí ó pa wá gbogbo ẹ̀yin òbí náà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ òṣèré tí ẹ lórí ọ̀fẹ́ àti wà pẹ̀lú Àtàbàtúbú lórí ètò báyìí láti sọ láti fi bó ṣe rí lọ́kàn tiyín gbogbo yín náà ni mo kí àti wípé ẹjẹ́ á máa kíyèsí nǹkan tá à ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ṣe lórí àwọn ẹ̀rọ ayélujára àti àwọn social media platforms wọn wọ̀nyí ètò yóò tí ì tán wa àti ẹ̀ tí ì màlejò wa ti ń gbé mi lọ́kàn mo ní ká kọ́kọ́ jọ sọ́nà tábàlọ́tọ́ bá padà dé àwa mọ̀ta ni àlejò yìí iṣẹ́ òun náà ṣe mọ̀ ń bọ̀ ó ètò kájọsọ sì ní ọ pẹ̀lú ọláyímíkà bá àbùsàtàbàtúbù the great abẹ́rẹ́ orin ọmọ bàbá fọgá nílùú ìwòye ìjẹ̀ṣà pèdélé lọ́gbọ̀n òkun <laughs> ẹ tẹ́ ẹ bá ń bẹ̀rẹ̀ tó yí kí ló ṣẹlẹ̀ náà mo máa ń sọ fún yẹn jẹ́ kájọ máa bẹ̀rẹ̀ ah wọ́n wà yẹn sọ̀rọ̀ gan-an wọ́n sọ̀rọ̀ o bọ́tẹ̀ ẹ̀gbọ́n sọ pé àwọn ọmọ wọn àwọn padà mi ò tí àwọn tán sọ ń pẹ́ anyway ẹni tí mo gbà lálejò fáyìn tẹ́ ẹ bá mi bẹ̀rẹ̀ actress ni wọ́n adẹ̀ ti sọ nǹkan kan tó ní ṣe pẹ̀lú actress mo fẹ́ kẹ́ bá mi tú orúkọ yín dá ní kíkún fúnra yín kí n tó mú yín wọ bí tí mo fẹ́ mú yín wọ. Hmm. ẹ ṣe olóòtú ẹ̀yin tèmi nílé lóko àtìlẹ́yìn òde èmi náà ni ọmọ ẹni tó tọ ara lóyin olúwaṣeun ah. tọpẹ aka sean baby <laughs> sean baby ó ga ah, ah. olórí kankan tí mo fẹ́ kí n sọ máa ń kì mí fún mọ́mí bá ń kọrin fún mi gan ni ọláyímíká mi o ìṣọlá òkun o ọmọ ìwòye ìròyìn yahoo ẹ̀yẹ wọn sọ pé ọmọ ṣe kíní kan wọn ọmọ tó yẹ pé kíní kan ṣan ní lódò kíní kan ṣanwó ọṣẹ mi fẹ́ sọ kí wọ́n bá máa lé mi kiri torí aláyọ̀ nulẹ̀ <laughs> oríkì ẹ̀ mo wá fẹ́ kí ẹ̀yin pé sọ pé ẹ̀ ó ti yẹ yín. èmi náà lè kèrè àmì dé. pé ó yá ó yá ó yá. èmi ọmọ látàlẹ̀ alátàrèkélà ibi tó tán sí ibi tá a mọ̀ dé ni. anyway um, ṣọ́bà ìwé dé ọmọ ìlú wò gbọmọgbọ ní nítorí èmi sọ pé ẹjọ́ indian lẹ́ǹkan ọmọ ìlú òní ẹ jẹ́ kó mọ̀ pé yorùbá ní torí ẹjọ́ àwọn indian ṣé ẹ kàwé ń pa iṣẹ́ ẹ̀ ni kí ló dé tó fi jẹ́ pé tíátà lẹ yàn láàyò. ẹ ṣe olóòtú ọmọ ilẹ̀ oòdùà lèmi ṣe. ilẹ̀ yorùbá àti agangan. ọ̀ṣun state ni mo ti wá. ìpínlẹ̀ ọ̀ṣun ìbò lọ́ṣun. bẹ́ẹ̀ ni ní ilé Ifẹ̀ ibi tó jùmọ̀ ayayayayayayayayayaya ok ṣé ẹ̀ka tíátà ní school ni àbí báwo. no rárá mi ìka tíátà ní school. kí lẹ lọ ṣe. ẹ fẹ́ mọ̀ tí mo ṣe ń school. fẹ́ mọ̀. àwọn agangan náà pè lámòfin amòfin amòfin. ẹ gbogbo ẹni tó bá gbogbo wọn náà. lọ́ọ̀ làwọn Ah, ah agbẹjọ́rò agbẹjọ́rò la kà <laughs> court ó yà ní adájọ́ ti ah. báwo lè ṣe bẹ̀rẹ̀ tíátà gangan tó bá di pé ah, ká lọ study law tipátipá ṣáàdẹ̀ ti study ó ṣe wá bá tíátà dé tẹ́ ẹ̀ máa sọ pé court court court. ṣé nǹkan máa ń pè kankan ní passion ní hmm. èdè gẹ̀ẹ́sì tí wọn bá wà láyé kọ̀ọ̀kan àtọ́ pé wọ́n máa bí mu tó mọ̀ pé tó bá dúró síwájú mìíràn tó bá ṣe é this is your calling. Hmm. bọ́ọ̀lù ẹ̀ṣọ́ eh, eh, á bẹ̀rẹ̀ gan-an gan. ẹ ẹ màá ní mo ṣe bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́hùn ní kékeré tá a máa lọ sí GC ilé ẹ̀sìn jam bless cause Ìjẹ̀gbò lèmi dàgbà sí nínú Èkó hmm. ayé ìgbà yẹn Ìjẹ̀gbò náà ti bẹ̀rẹ̀ gba àwọn series tá à ń wò láyé ìgbà yẹn mi ni Binta my daughter um, Mizozo so láì gbà yẹn máa ń yọ lọ láti lesson lọ fún rehearsals máa ṣáà lọ join wọn bọ̀ ìkan wà tẹ́ pé mo lọ ń gbà yẹn ìzòzò lórúkọ ẹ̀ àwọn Grace Sama ló wà nù ẹ̀ Pa James wà nù ẹ̀ àti Uche I forgotten the surname nígbà yẹn ló ń ṣáà ṣáà hàn bí ẹ̀mí ìjẹ̀ mẹ́ta nù ẹ̀ ọ̀tọ̀ wá yẹn fẹ́ ṣe continuity iṣẹ́ yẹn ó dẹ̀ kí n continue wọn ò dẹ̀ mọ̀ pé mi ń lọ lẹ́sìn lé ìdí fíìmù ni mo bọ́n ṣe wá sí lọ́sọ́dọ̀ ẹ̀rọ àwọn pa James Alinko bọ́n ṣe lọ́sọ́dọ̀ àwọn parents ni pé ẹ sà kíní kan kíní kan Alinko ń lọ bá aláyè ah, ìgbà yẹn pa Alinko dá àgbà báyọ̀ hmm. kíní kan kíní kan kọ́mọ ẹ̀ máa ṣe kíní kan ọba ni a kí ló wá débi ọ̀dọ̀ yín ṣebí lẹ́sìn ló ń lọ wọ́n lu hmm. sí nọ́mbà bíi yàsìmí lára rẹ lẹ́yìn <laughs> ìgbà ẹ̀ àgbà tí mo dẹ̀ wá wọ school tó di pé ẹ ti wà lára àyè ara yín. ẹ bọ̀ nígbà tí wọ́n sún lọ́mì tí a padà ṣe ìwé gbogbo ẹ̀ marriage wọlé àwọn ọmọ gbogbo ẹ̀ ọ̀tọ̀ wá ya first feature me was an English movie tí mo ṣe cinema job nígbà yẹn twenty fourteen ṣé wọn láyà ló ya iṣẹ́ yẹn nígbà yẹn lọ ṣé wọn láyà ló kọ́ sí pé mi sí iṣẹ́ lẹ́yìn ìgbà yẹn àwa bẹ̀rẹ̀ sí ṣe pẹ̀lú Mr. Ayé Sharafat Adéọlá Bọ́dé láti twenty fifteen ọ̀sàlẹ̀ gbowó ayé lọ́jà ayé labówó ọmọ ńlá gbogbo ẹni mo ti hàn bẹ́ẹ̀ nígbà yẹn lọ́hùn kò wá pẹ́ síra mo pàdé Mojí Ọláìyá kọ́lọ́mbà fọ̀rún kẹwọn àwọn ọ̀nà wa bẹ̀rẹ̀ sí bring me up bẹ̀rẹ̀ mo wá join group wọn láyé ìgbà yẹn bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn kiri wọ́n bẹ̀rẹ̀ sí introduce mi sí gbá sáwo. Oh so mo develop great passion for the career. lẹ fi bára yín báyìí tó fi di pé àdúgbò lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ wá wo ìrìn àjò yẹn iṣẹ́ rí iṣẹ́ yẹn a mọ̀ pé iṣẹ́ tó kì í ṣiṣẹ́ tó fi bẹ́ẹ̀ rọrùn ṣé ó ti ṣẹlẹ̀ sí yín tẹ́ sọ pé ẹ̀ ní ṣiṣẹ́ ìmọ̀ ah. tó yẹ pé ọjọ́ kan tẹ̀ ní gbàgbé lẹ́nu iṣẹ́ yìí mi ì lè ṣe kí n má béèrè. ó ti ṣẹlẹ̀ o ẹ jẹ́ kí n rántí kí ló ṣẹlẹ̀. ilé ètò ṣẹlẹ̀ pé ah ti bá rántí báyìí ṣe mọ̀ pé ah sean kí ló wá dé kí ló sún ẹ dé gbogbo àná ẹ kí ló ṣẹlẹ̀ ẹwọn kí <laughs> wọn gbé mọ́tò láti odidi Màgódò kó wá gba Abíjù lọ after business school wọn ni kó máa bọ̀ létè ẹ̀ mọ́ o ò tí gbowó o kò sọ pé ah, owó mi kíní kan náà àwọn afẹ́rẹ́ lówó mọ́tò ẹ dẹ̀ wọ́n pé kò tó yẹ wọn ni pé tẹ́bà ti pọ̀ kọ́mì sínú iṣẹ́ iṣẹ́ yóò lè pè of comedy theatre of comedy kó máa yé wọn bẹ́ẹ̀ bá ṣe sọ. So fáwọn fáwọn ó ti yé wọn bẹ́ẹ̀ kọ́ mu àwa hmm. lọ fún iṣẹ́ lọ́jọ́ tá à ń wí. ọkọmi yàtọ̀ sí ọkọmi. a bá lọ iṣẹ́ tá à ń wí lọ́jọ́ yẹn a bá débẹ̀ bá dẹ̀ bí eight a.m. jíjẹ mímu kò sábà ṣàrànjú ọba ní à kìnìún kan kìnìún kan ọba ṣàdé bíi seven. nírọ̀lẹ́ ọba ní ká kúrò làbíjò ká gba lẹ́kì pẹ̀nísùlà lọ. a fẹ́ lọ ya ṣẹ́. a fẹ́ lọ ya a fẹ́ lọ ya síìnì mi tọ́ ni kí n jíde ẹ̀gbọ́n mi abádéwò bá ti múra tán mo ṣe gẹ́gẹ́gẹ́gẹ́ bá ti change mo ṣáà ti wọṣọ àti rí àgbòṣèlé kan bẹ́ẹ̀ bóyá aṣáwá ń ta aṣá mi ìtìjẹ láti gbà yẹn ṣá mo ṣáà rẹ́ ní kọ́ńtà bọ̀bọ̀ kọ́ńtà kò lè ju sẹ́ẹ̀tì mi báyìí mo jẹ́ pé àwọn senior wà ló ń bọ́dà ẹ pẹ̀lẹ́ sá o ẹ jọ gbúrán ti bá yín ra oúnjẹ tẹ́ ń jẹ o ní kan bọ́dà àwọn ọ̀rọ̀ ẹnìkan tá ń bọ̀ láti abidjan náà ah ok ẹ ṣe sá adẹ̀ kọ́ńtà kò kọ pẹ́ síra ọmọ kọ́kọ́ dé ni ó kọ̀ bẹ̀rẹ̀ sí í ṣépè fún ara rẹ̀ láì ṣe mí pọ́nlẹ́ nìkan dé face cap ó yájú sí executive kìnì kan kìnì kan ṣe gbẹ́ ṣàwárà pẹ́pẹ́sẹ́ director yìí bàbá adé ó bá pè mí sẹ́gbẹ́ bá ní à orúkọ mi náà dá wọ́n ní mo rules lágbájá ọkọ lágbájá tó ń produce movie ni wọ́n bá ní ẹni tó ni movie àwọn ní ẹni executive wọ́n lórí pé mo béèrè pé ẹjọ́ bọ́lá ti ṣé lọ mo ń jẹ́ àwọn yẹn wà ń bí náà ṣé gbogbo ọmọ ti rúùdù sí ṣé bóun ló wọ crazy jean yẹn pé ṣé mo fẹ́ kúnlẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ni kò wà kárẹ́ kò wà gbá dáná ọ̀nkọ́ ẹ̀ pẹ̀lẹ́ sẹ́jọ́ bọ́lá ti ṣé yẹn bá ní à pẹpẹ sábàyà ni kí n kúrò lórí set pé ẹni tó níṣẹ́ sọ pé àwọn ò fẹ́ rí mi nínú iṣẹ́ wọn bí abẹ́ aago mẹ́jọ alẹ́ tẹ́lẹ̀ jí débẹ̀ tẹ́lẹ̀ jí débẹ̀ tọ́ ní kò sí movement kábíyèsí ọlọ́run ojú ìwà pọ̀n bàbá ẹ̀ ṣáà ké àṣà ń lọ lọ́jọ́ tá à ń wí ẹ̀ ọdẹ èṣù. sílẹ̀ cry. <laughs> lọ ṣá mo ṣáà lọ sí mega plan mo kọ́ jókòó mo ronú ara mi pé okay one next mo fẹ́ ṣe mo fẹ́ sùn sí kọ̀wé kí n tẹ́ná kò bọ́ sójú ọ̀nà ni délé mi ìrówó gbà délé wọn bèrè àmọdé làbí mi ìdílé ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo jẹ́ kó yé wọn pé. ẹ rántí orúkọ ẹni tó ní iṣẹ́ ìgbà yẹn. ah mo rántí mi ò fẹ́ drama mo yẹ sọ tó bá wù ẹni tó ṣe àti dìrẹ́tọ̀ yẹn wọ́n mọ wọn torí mo padà pé dìrẹ́tọ̀ yẹn mo kọ́lẹ̀ out later pé ìwà kọ́lẹ̀ wù yìí ẹ béèrè ẹjọ́ later àbí tọ́lọ́run ti wá máa ṣe fún mi mi tí ìrù jìnnà tí ìyàwó bọ̀bọ̀ yẹn ti mẹ́sẹ̀gì mi ló jẹ́ pé kí n máa padà bọ̀ wá iṣẹ́ pé kí n má bínú pé àwọn ti wá gbọ́ tó ṣẹlẹ̀ pé bọ́kàn ṣe sọ pé ẹnìkan bá ọkàn sọ̀rọ̀ pé bọ́kàn ṣe wá sọ̀rọ̀ nílé òun ṣe òkúta ní kinní kan kùnì kan pé sókè máa amúnẹ máa wọ̀ rí iṣẹ́ pọ̀ gan iṣẹ́ lọ fáà ni hmm, iṣẹ́ lọ fáà a a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ back to back díẹ̀díẹ̀ láti twenty twenty one ti dc wọn ṣọlọ. <laughs> ènìyàn ṣe bí ọlọ́run ọba wọ́n ní kò lè pọ́sibù àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá <laughs> wọ́n ní bí kò sí àwọn Àlàbí wọ́n ní bí kò sí àwọn Pàṣọ wọ́n ní bí kò sí àwọn wọ́n ní kò kẹ̀dẹ̀lé pọ́ọ̀sì bò ẹni pé wọ́n ní wẹ́rẹ́wẹ́rẹ́ o bàbá bàbá wọ́n wá ní kò sáàyè lókè ó wáyé fún ẹ lókè ogbógo fọ́ táwa hmm. ìyanu lọ́rọ̀ ẹ̀ka pákí wo ẹ̀ka sentiment rẹ̀ yà pé kò stress you. bó ṣe jẹ́ ọ̀gọ́ ẹni tó máa ràn ọ́ lọ́wọ́ láyé kò ní fi ẹ́ ṣe wàhálà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ju gbogbo ẹ̀ lọ ẹ tẹjú mọ́ṣẹ́ yẹn ẹ wo pé ó dùn yín lánàá ẹ wá sá ẹ gbórí sámẹ ẹ sì padà tún tẹra mọ náà ẹ dẹ̀ dáríjì ẹni tó ṣẹ̀yìn pé tọ́ báwọn ṣe mọ̀ ọ́ ṣe nìyẹn ẹ torí bẹ́ẹ̀ bọ́ sórí social media pé bàbá mm, mm, mm, ara nǹkan tá à ń sọ nìyẹn. bọ́ báwọn á lé jòjògbò yẹn lọ. ó jù bẹ́ẹ̀ <laughs> lọ ọ̀rọ̀ òun ṣe sọ pé tá a bá ń wo ètò yìí ẹ bu omi ọgbọ́n mu ṣé ẹ ti rí èèyàn lè ṣe nǹkan tó dùn ẹ lónìí ó ṣeé ṣe kẹ́ni ẹ padà wá ṣe nǹkan tó máa dùn mọ́ ẹ lọ́la má jẹ́ máa fi gbogbo ẹ ṣe já lápá ẹ̀ṣẹ̀ mi yá lórí social media ẹ wo. kò yẹ gẹ̀gà máa tẹ̀ kẹ́ easy ẹ̀kọ́ kan nìyẹn lórí ètò Kájọsọ ẹ jẹ́ kí n fún wúmà ìlómi tuntun ẹ wo Àtàbàtúbú ń tọ́jú àlejò abẹ́ máa jẹyàn ọmọ Ilé-Ifẹ̀ ni ẹja ẹja fẹsẹ̀ kan Déléṣà tá a bá ti Déléṣà lé ọ̀rọ̀ ń jọ là ń lọ lókè èyàn kí a bá ti jẹ yán lọ́dọ̀ ọ̀rọ̀ ń jọ tán àmì padà wọ̀ lórí ètò oníyẹn ẹja alájọ mò ń bọ̀ ètò yìí Kájọ Sọ sì tẹ̀síwájú. tó o bá wo Kájọ Sọ ètò olókù tó fẹ́ wò náà nù náà sórí Kájọ Sọ yìí àwọn nǹkan oríṣiríṣi làwọn ọmọ máa rí mbẹ anyway um, àlejò mi actress ni wọn fún àyíntẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa abala tó kù tí mo fẹ́ gbé yín wọ̀ tí mo fẹ́ gbé yín débẹ̀ ń abala ẹ̀ ń bá láyà ṣé ẹ ti ṣe tán ẹ̀ ń bá ní àyà ni o. bá lè ṣe rí sí. Hmm? ojú yín lèmi ń wò ó bẹ́ẹ̀ abala abala ẹ̀ ń bá láyà. I come my face the blood DJ YK múlẹ̀. I come on my face. Oh. Jesus. I cover my face with the blood of Jesus. but you, you mi wọ̀ want, wọ̀ ẹni tí. <laughs> Ah, mi gbé kíní ẹ̀ dé ọlọ́run ìbéèrè ló kúnú ẹ̀. Ó ṣáná wọ ọ. Eléyìí mo pè ní ọpọ́n ọpọ́n ọpọ́n akoto bọ́ọ̀sì béèrè ọwọ́ àlàáfíà ilẹ̀ máa fi rò gbòjògbòjò ẹ kọ́kọ́ rí bùbá ẹ wàá rò ẹ rò ẹ wàá mú ìbéèrè oye tí ẹ̀mí tí wọ́n bá gbé wá gbé kẹ́mú náà lẹ́dẹ̀ máa mú. Hmm. Ah! ẹ fi máa ṣe máa wọ́ tí n bá ọwọ́ àlàáfíà ọwọ́ àlàáfíà ẹ ẹ sọ ọwọ́ yẹn ò ní gbá gbohùngbohùn mi. wò àìwò àìwò. ṣe rí ìbéèrè yìí ṣe rí àwọn ìbéèrè míì wà tó máa ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe because lórí ètò ìmọ̀ ah, <laughs> culture wa mi tradition mi fi ṣeré o ṣùgbọ́n ìbéèrè tẹ̀ mú ẹ̀ nǹkan tó sọ ni wípé gẹ́gẹ́ bíi pé ẹ ti bàlágà ẹ ní ìgbà kọ́kọ́ tẹ kọ́kọ́ máa lo rọ́bà dáàbòbò hmm, nǹkan tí ìbéèrè tẹ mú ni o ẹ ń bá láyà ni tẹ kọ́kọ́ máa lo rọ́bà bá dáàbòbò kí ni báwo lẹ ṣe fi o àbí ṣé ìdáàbòbò. ẹ sọ pé. hiv <laughs> is real. bẹ́ẹ̀ni ìpolongo tó dáa ni. kó mọ̀ ẹ máa lo rọ́bà o hmm. ẹ má yẹ kó gbọ́n ìlú. báwo lẹ́yìn ṣe fíù nígbà tẹ kọ́kọ́ lò ní ìbéèrè tẹ. kò dùn rárá kò dùn kò dùn rárá kò dùn. kò dùn tó jẹ́ ráìsì ni. kò dùn. kò lẹ̀ kò lẹ̀ papọ̀ kò kó pọ́ṣọpọ́ṣọ pòpò. wọ́n ní kò dùn ayayaya wọ́n ní kò dùn rárá àǹtí ṣe tọ́pẹ́ ní kò dùn rárá ọlọ́run kí ọlọ́. Hmm, ká máa lò torí pé ó dáa púpọ̀ púpọ̀. ká máa lò bẹ́ẹ̀ kó ṣáà dùn àbíkí la fẹ́ ṣe sẹ́ ẹ mú kejì ẹ jẹ́ kó lórí ẹ̀ ee eh, kò dùn rárá àǹtí ṣeun ẹ gbọ́dọ̀ wo wọn ní kò dùn kò ṣe pọ̀ṣọ́ <laughs> kò ṣe pọ̀ṣọ́ pọ̀ṣọ́ èmi gan bed eléyìí ò ní ṣe pẹ̀lú kò ní ṣe pẹ̀lú àṣà àti ṣe o ah, ah. ṣé fẹ́ràn ṣekúṣe tó yẹ kò tẹ náà kò ní ṣe pẹ̀lú àṣà àti ṣe eléyìí mú yìí náà ní ìbéèrè wọn ni pé ṣé ọlọ́pàá ti mú yín rí tí ìṣẹ́nu fíìmù àbí pé ṣọ́ ti alákòóso mi ní fún mi kò mú mi lójú ayé rí. kò tí mú mi lójú ayé rí. torí mi kọjá ayé mi. ok n kọjá ayé yìí. mo àléyìn ẹ̀kọ́ tí mo kà nílé ìwé ni so mo mọ ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ láti rìn láwùjọ. ẹ kí n kọjá ayé mi. mi ò kọjá ayé mi o. lórí ètò Kájọsọ ẹ kí n kọjá ayé mi. bẹ́ẹ̀ni. àti seun you know the pass your band. i know the pass your band. kai ọlọ́run àpò mi. iṣẹ́ tó bá ju ẹ̀mí mi lọ. ẹ kì í ṣe é èsì ńlá mi. ẹ kí n fọ ńlá mi. èsì ńlá mi. ẹ mú kan sí. Hmm. Hmm. da. lẹ́nu iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kí ni nǹkan tí ó jẹ́ ẹ̀kọ́ tí ẹ ti kọ́ tó jẹ́ pé lẹ́nu iṣẹ́ yìí n tí iṣẹ́ yìí ti kọ yín tẹ́ ẹ wá ń wù ní wà báyìí. ẹ ṣe olóòtú wọn ti kọ́ mi ní sùúrù hmm. ìdáríjì ẹ̀ṣẹ̀. sùúrù bàbá wa kí o tún lẹ́mí ìdáríjì. ẹ̀mí ìdáríjì ó kọ́ mi pé ilé ayé ta wà yìí kò ṣe sáré a sáré ju kádàrà wa lọ gbogbo nǹkan leto ni asiko, oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. nígbà tí tẹni bá dé tó bá yá a sún sẹ́gbẹ̀. pété títí lágbájá bá dé bá a yọ̀ kó o bá jó bá a jó kó o gbàdúrà forí kó mú tiẹ̀ wá ẹlòmíì bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀rọ lọ́rùn. má ṣe jọ̀gbọ̀n má ṣe wàhálà má kó ọ̀rẹ́ láàrin wọn. láàrin àwọn wo. láàrin àwọn oní ni ah, ṣe rí i tó bá ti ń kó ọ̀rẹ́ láàrin wọn jù wọ́n máa ń pèrò kan ní see finish á wọ ọbẹ̀ mm. so ó bẹ́tà kí wọ́n respect rẹ̀ kí wọ́n ní circle ẹ̀ outside the industry ó bá gbogbo ẹ gbogbo èèyàn ṣọ̀rẹ́ lápapọ̀ nínú tíátà ṣùgbọ́n kó má di pé àwọn sect kan ní tiẹ̀. ṣẹ̀dá pé láàrin wa wọ́n fẹ́ wà everywhere you can't be everywhere mm. you can't be everywhere o gbọ́dọ̀ ní àwọn tiẹ̀ you know so i want to okay these are people i want to be seen with these are people i want to work with but you there some people that want to be everywhere. ẹ padà ọmọ ìfẹ́ nìyí o. wọn pè wọn wọn ti débẹ̀ wọn ti. Hmm. Hmm. má lọ síbi tí wọn bá pé ọ sí. wọn sì pè ẹ gan síbẹ̀ gan try àti ẹ ti understand brand rẹ hmm. torí pé iṣẹ́ yìí sí finish ó pọ̀ gan bẹ́ẹ̀ so ó ti kọ́ mi láti respect ara mi. Mm láti ṣe gbogbo ẹ̀ ní ìwọ̀ntúnwọ̀nsí ìwọ̀ntúnwọ̀nsí tó dáa bẹ́ẹ̀ ṣé ẹnu bẹ̀rẹ̀ ẹ̀kan sí ọlọ́run sọ wa ń bẹ̀ báyìí. yéèyé o. kí ni iye bàbá ò ní. ọṣù o. níbo lórí ètò kájọ sọ tómi bá yàwó bí hmm, ṣé ẹ mọ wẹ́wẹ́ ókè bẹ̀rẹ̀ tiwa sáà bẹ̀rẹ̀ tiwa rẹ̀ hmm. ah èmi mi tètè lajú <laughs> ó ṣe ẹ̀yẹ mi ni báyìí ojúmọ́ kan lógi lójú ẹ̀ ń gbé kiri ẹ má bínú ẹ má bínú ṣẹ́ńgẹ́sẹ́. ẹ parí òwe ohun àfòníṣe ohun àfòníṣe. Hmm. àkéyàn lọ́jọ́ ọ̀la jù lọ bẹ́ẹ̀ ni ìránṣẹ́ rẹ wí wọn <laughs> kò ní ṣe wọn kò ní ṣe akéèyàn tó jọ̀ọ̀ta wọn kò ní ṣe ẹ súnmọ́ àmọ́ bẹ́ẹ̀ kọ́ ni yorùbá ṣe sọ gangan gan wọ́n ní ohun àfòníṣe ọ̀rọ̀ tán ni tó bá dọ̀la hmm. n tá a ṣe lónìí yóò padà wá dìtàn lọ́jọ́ ọ̀la ẹ mú ìbéèrè ọkàn sí kẹ́ lọ sùn lẹ́yìn lè lẹ́yìn lè lẹ́yìn lè lẹ́yìn lè lẹ́yìn lè mo kàn sí ẹ má bínú ẹ má bínú ẹ rò gbòjògbòjò ẹ wá mú kẹ. kí ló ṣẹlẹ̀ <clears throat> ẹ pa òwe méjì ah. tó ní í ṣe pẹ̀lú ìgbà òwe méjì tó ní í ṣe pẹ̀lú ìgbà set up call <laughs> set up call wọ́n ní set up leléyìí o. <laughs> I mean set up guys. He's not set up man He's not set up. Ah. <laughs> oh. Oh ìgbànigbà ìgbàlódé. ìgbànigbà ìgbàlódé ìyẹn òwe one òwe two ńkọ́ ah. àbí ìgbànigbà ìgbàlódé òwe one òwe two ńkọ́. Oh, modern film ni màá ṣe ní ìṣe kọ́ọ̀tì. <laughs> modern film náà ní ìṣe Ògúndé. àwọn ṣe ní Ògúndé bọ́dọ̀. onímọ̀ tó. Ah, ẹ gbà yẹn ẹ gbà mo filẹ̀ fún yín òwe méjì tó ní í ṣe pẹ̀lú ìgbà ẹja orú nǹkan tí mo sọ ń bẹ̀rẹ̀ pé ìgbà laṣọ ìgbà lẹ̀wò ara òwe ni ẹja kúkú mẹnu kó mẹlẹ rọ kí n má ẹja òun kankan ẹja òun kankan kó tó pé mo fi yín lọ́rùn lẹ̀ pátápátá bẹ́ẹ̀ ṣe wà yìí ká má parọ́ ká má parọ́ ká má parọ́ bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ kàn ṣe jókòó yìí ẹ̀yìn kan wò yín báyìí tó kàn wò yín wípé ah kò ṣe pé kí ọmọ ẹ̀kọ́ kàn jẹ́ tèmi mo ṣe wà kókó pípé ẹ̀yìn náà tún tára ṣe pípé bí mo ṣe ń wò yìí pípé kíkan balẹ̀gbẹ́ mi kó máa jẹ́ Mrs. Lágbájá ṣé túrú èèyàn bá pè mí ní ìsìn wípé àtàwọn àtúbù mo fọlọ́n bẹ mo fọlọ́n bẹ ọlọ́run I can give you anything bèbí yẹn ṣàyẹ̀wà ṣàyẹ̀wà àyẹ̀wà èmi ọ̀gá ni màá ṣiṣẹ́ o. single. ẹnáwó ẹ̀ and your fashion ring lele. yẹ ti rí pé fashion ring lele. lélẹ̀ ń ṣe wedding band fashion ring méjèèjì. fashion ring ni. bẹ́ẹ̀ni. òkà wà lọ́wọ́ òkà wà lọ́wọ́ tèmi ẹ ti rí báyìí. we are single and we are ready to mingle. for real. <laughs> yeah ojú tì mí àwọn èèyàn fẹ́ mọ̀ ìjú bẹ́ẹ̀ ṣe wà ẹ lọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tó ń ṣe fẹ́ bí ilé rẹ̀ pọ̀lọpọ̀ tó fẹ́ fi ń ṣe role model tó fẹ́ béèrè question bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe bẹ́ẹ̀ lẹ ṣe ń kọ́ ọ̀pá gbogbo ẹ̀ ṣé wà lórí social media. bẹ́ẹ̀ni olótú. lórí instagram ẹ jẹ́ kí n wò ẹ a wà lórí facebook. ok as olúwa space ṣeun space tọpẹ. olúwa space ṣeun space tọpẹ. space ṣeun space tọpẹ facebook. Instagram ńkọ́. and lórí Instagram at Oluwa underscore that is that hyphen ẹ má gbé underscore ó ti yẹ yín ẹ̀ ń tẹ̀ wọ́n wà lẹ́hẹ̀ underscore ṣeun tọpẹ́ together olúwa underscore ṣeun tọpẹ lórí instagram lẹ́yìn lò lórí instagram so. <laughs> twitter ẹ má wọrí àgbáyé lè má gbé twitter. <laughs> tiktok tiktok nǹkan ṣé ó ń tọ́pẹ́ thirty five lálórí tiktok ìjó lẹ́wọ̀ àbí àríkọ́tà ṣe ń bẹ ẹ̀dùkátọ̀ jó. ok ìjó nìkan ni. ìjó <laughs> ah, ni o. no ṣé ẹ̀yin náà ti rí bó ṣe ń rí lórí ètò yìí sí <laughs> ṣé rí pé tẹ́ bá bá mi dá sí kò pé èmi kò pé ẹ̀yin gan because ọ̀nà tẹ́lẹ̀ gbà dá sí ètò yìí náà ni pé ẹ support mi lórí ètò ẹ kọ ẹ̀bùn wa tí mo máa fáwọn àlejò mi ẹ wo bọ́n ṣe ń gba àwọn ẹ̀bùn yẹn bọ́n ṣe ń gba àwọn ìbéèrè mi kí n máa fún ọ lẹ́bùn lọ́rí kí n máa sọ pé ah, iléeṣẹ́ báyìí ni kí n fún yín nìkan báyìí iléeṣẹ́ báyìí ni kí n fún yín nìkan báyìí ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yín náà ẹ fi ti ń ran ètò yín lọ́wọ́ ẹ ẹ kébì bí mo ṣe ń fi tèmi ran ti yín lọ́wọ́ <laughs> ẹ̀yin náà help me and apart from that ṣe mọ̀ pé ìyàwó wà nílẹ̀ ọmọ náà wà nílẹ̀ àbí náà clear few owó tó bá ṣe yẹ kó jẹun náà àbí báwo so ẹ bá mi sọ̀rọ̀ lórí ètò yìí lẹ́yìn ètò yìí mo wà lórí social media platforms tèmi náà ọláyímíkà babs ni lórí facebook ọláyímíkà babs àtàbàtúbà bẹ̀rẹ̀ lórí facebook page mi ẹ lọ like ẹ gbogbo nǹkan tí mò ń ṣe pátápátá lè má rí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bá mi sọ whatsapp line mi wà ń bẹ̀ strictly business ẹ gbé ìpolówó wá sórí ètò yìí strictly business ẹ jọ pé tí wọn máa ń pè àtàbàtúbù ẹlòmílágo kan ọrú ẹ à ń gbádùn ètò yìí ah ẹjọ́ tó lọ lọ́wọ́ náà níyàwó lẹ́yìn máa sùn ẹjọ́ ẹ má bínú you can call me at any time ẹ jẹ́ kó jẹ́ business ṣé ẹ ti gbọ́ ọlọ́run àwa pẹ̀lú yín mo wà lórí Instagram náà àtàbàtúbú ni àti àbíyá two ag ub that's atab atab he number two ubu àtàbàtúbú TikTok náà normal àtàbàtúbú ni màmá retí pé yín o and and one thing ni pé ètò yìí kò ṣe dánìkan wò ẹ̀yin náà ẹ̀ wọ́n sìn àgbàlagbà ń wo ọmọdé ń wò obìnrin ń wo ọkùnrin ń wò ẹ jẹ́ káwọn ọmọ ẹ̀kọ́ máa kọ́gbọ́n this is ètò tó yẹ pé máa kọ́ ọgbọ́n bẹ́ẹ̀ kò yẹ kí n ṣèbílẹ̀ nìkan ẹ bá ṣe funky fire Orísun our bet all round ni a máa ṣe ni a máa touch bó ṣe máa jẹ́ nìyẹn títí di ọjọ́ míì tá a tún máa ríra wa oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o mo sọ fún yín wípé ìgbàlaṣọ ìgbàlẹ̀wò ohun tá a bá fi òní yìí ṣe ìtọ́ni tó bá dọ̀la kí ló ń fi òní ẹ̀ ṣe kó máa rókì lọ́kàn ẹ̀ oorun tó fẹ́ sùn lálẹ́ kò ní já sí kú kò ní já sí ibùjì kò ní já sí ikú láyọ̀ tá a jọ ń fira wa sílẹ̀ náà la tún máa ríra next time tá a bá máa ríra ẹ wo èmi náà fẹ́ lọ ká mọ́ màmá yẹn ti ń dún dé mi náà ìwọ yẹn máa sùn lálẹ́ ìwọ yẹn ṣá máa sùn lálẹ́ ẹ pàdé mi lè ọ̀gá ó dàárọ̀ ìjàre ó dàárọ̀ àǹtí ṣeun ṣeun àǹtí ṣeun ṣeun ó ga jù ó ga ẹ ẹ tún blóòkì. <laughs>